hello how are you hello gbogbo bí kíbi tẹ́ ẹ ti ń wò mí ní sáà tá a wà yìí orúkọ mi ni àràbà owómọ ojú tìrókò bẹ́ẹ̀ ni ọmọ bíbí ìlú ìnú Ọ̀yọ́ ni mi èmi lọ́mọ ìbàdàn gidi gọgọ ìbàdàn gidi gọgọ èmi lọ́mọ olúndùn ọmọ atagbatọrẹ ọmọ òré ìkọ̀kọ̀ wọn sọ̀rọ̀ ọmọ aláwọ̀ tòtò ọmọ adára bíi ẹni wọ ẹsẹ̀ <laughs> akẹgbẹ́ mi dárúkọ yìí. ọmọ ìbàdàn gọgọ tẹ bá ti rí ìbàdàn màtí màá sọ pé sóòrọ̀ ọwọ́ mi sóòrọ̀ ọwọ́ mi ló gbòdò nìyẹn ẹ wo èmi ọmọ yín náà ni adébísí ọmọ ìjẹ̀bú tó tẹ̀dó sí ìlú èkó gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé kékeré ìjẹ̀bú owó ni ada ìjẹ̀bú owó ni aṣọ ìjẹ̀bú owó ni kẹlẹ̀bẹ̀ ìjẹ̀bú owó ni ọ̀rọ̀ ìjẹ̀bú fún owó ni àwa kì í sọ̀rọ̀ jù tá a bá ti lanu báyìí pa owó ló jáde síta ẹ wo jẹ́ kí n tún sọ nǹkan fún yín o ẹrú ìjẹ̀bú ló máa ń jòjò àwa kì í jòjò nílé bàbá tó bí wa lọ́mọ títí tí ẹ̀jẹ̀ ti mọ̀ wípé ìjẹ̀bú òun ni ọkọ̀ ìbàdàn a bá ti ní sóòrọ̀ ọwọ́ mi tán bá ti rí ìjẹ̀bú wọn máa ṣe kéde wọn máa káwọ́ wọn wọn máa ká. bẹ́ẹ̀ ni ẹ̀yin aráalé sóòrọ̀ ọwọ́ mi tá à ń sọ bí pọ́ńtà bá fọ́ ìbàdàn driver ó rìn ó nà ọ́ so rọwọ́ mi bó o bá gbá mi ó kan àbùkù nìyẹn bẹ́ẹ̀ ni wọ́n máa ń sọ pé ìbàdàn agẹṣinkólé torí kí n sọ fúnra mi kí wọ́n tó fi bú mi lórí ètò lẹ́nìí àwa kì í ṣàjẹṣinkólé láti lọ́ọ́ máa kó wọn oníwọn láti ṣàfọwọ́rà n tá a máa ń ṣe ni wípé ìran ìbàdàn kankan ò kì í gba ìwọ̀sí bẹ́ẹ̀ ni kẹ́ ẹ tó kógun wá bá wa ìbàdàn àti kógun lọ ẹ jẹ́ kí n yá oríkì ìlú àwọn ọ̀rẹ́ mi kan tó sọ pé ẹ̀ṣọ́ kò yí ìbàdàn gan bẹ́ẹ̀ ni a kì í fẹ̀yìn gbọ́ta a máa ń mójú àwo báyìí gbọ̀bẹ̀ ni bẹ́ẹ̀ ni ìbàdàn lẹ́rí yẹn ìbàdàn nílé olúyọ̀lé bẹ́ẹ̀ ni. ọkàlẹ́ ó tiẹ̀ múra ẹ pọ́nlé dáadáa lórí ẹni tó bá jẹ fùfú lára máa ń fún nítorí o ti mọ̀ wípé agẹ́ṣe kó lè yín yẹn o lè lẹ́fi máa ń jà tó lè ṣe sáré sáré sáré kò rí bẹ́ẹ̀ ó dá mi ò bẹ́ẹ̀ jiyàn ẹ wo ẹ̀yin ará mi lórí ètò wa láṣẹ wà yìí AkiiYin lẹ́tọ̀ ẹ máa bá wọn lọ. bẹ́ẹ̀ ni AkiiYin lẹ́tọ̀ ètò ni AkiiYin bẹ́ẹ̀ ni fún ẹ̀yin tẹ́ ti tẹ àtẹ̀jíṣẹ́ yín tí àti kà sí yín létí láti gbọ́ gbogbo ẹ̀ la máa kà orin lọ́lọ́kan òjọ̀kan láti jù sórí afẹ́fẹ́ fún ìgbádùn èmi àti yín lọ́lọ́kan òjọ̀kan bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ láòjọ̀jẹ̀ gbádùn gbogbo ohun tẹ́ ẹ bá tún ní láti tẹ̀jíṣẹ́ sí wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa at Orísun TV ẹ wò ẹ tẹ̀jíṣẹ́ akíyín lẹ́tò ètò la akíyín ẹ jẹ́ ká dókè náà bá a bá padà dé a ó máa tẹ́ pẹpẹ ètò ẹ ṣé. ẹ káàbọ̀ padà sórí ètò akíyín torí àkọlé tí a mú wá lénìí tó ṣe pàtàkì ni mo dẹ̀ mọ̀ wípé ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ti máa ń retí wípé àwọn tiẹ̀ ní ẹ̀dùn ọkàn wọn kan tí wọ́n fẹ́ sọ a fẹ́ sọ nípa ìpèníjà tí àwọn òṣèré tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ látilẹ̀ tí wọ́n ń rí ẹ wò wọ́n ní wípé ìrírí làgbà lóòótọ́ pé èmi náà ò tí ì pẹ́ kò tí ì ju bí ọdún mélòó kan lọ tí mo dé nínú indọ́sírì yìí ṣùgbọ́n mo ti rí ìrírí nítorí wípé ní ìgbà tí àwa tiẹ̀ ń kọ́ṣẹ́ eré orí ìtàgé yìí wọ́n máa ń sọ wípé ah ọmọ yìí gùdù o ah ó mọ áàkì tó bá ti di pé a fẹ́ ṣe rìhásà ah òun ló gùdù ìbò tó bá ti wá di wípé àwa ní iṣẹ́ kan ìgbà náà máa mọ̀ wípé ẹni tó ní owó ẹni tó pupa náà fẹ́ lò ẹni tó fàyàn àbí kó jẹ́ wípé ẹni tí òun àti ọ̀gá jọ wà tí wọ́n jọ ń ṣe mm, mm, mm, ó ti yé yín ẹ má jẹ́ kí sọ. akẹgbẹ́ mi hmm, ìjà ń bọ̀ bẹ́ẹ̀ ni kí ló kí ló bá nínú pé kóun àtọ̀gá jọ máa ṣe mm, mm, mm, jẹ́ ń bí ọ́ ní ìbéèrè àkọ́kọ́ ṣóun àtọ̀gá àbí ọ̀gá gan fúnra wọn ṣé áńgẹ́lì tó wọ̀ bọ́ látọ̀run àbí ẹ̀jẹ̀ ò gbanú iṣan ara wọn kọjá ni. àtẹ̀mọ́rú yín ta lè lè ṣiṣẹ́ ìbá bí òṣèlégbò àmọ́rú yín kì í ṣe wípé mò ń sọ wípé bóun àti ọ̀gá wọ́n ṣe jọ ń wọlé jáde kí ni tèmi àmọ́ rí ìbá òun pẹ́ nǹkan tí mò ń sọ ni wípé tó bá ti di ọ̀rọ̀ iṣẹ́ yorùbá ní wípé àfikàn kẹ́kọ̀ọ́ kò kí ń jèrè kan ṣe rí ní àwọn ìpele yẹn ẹni yẹn lè má mọ̀ àti o ọ̀hún máa tẹ́kì eleven tẹ́kì ten àwa mọ̀ nǹkan tá à ń sọ ṣùgbọ́n nítorí wípé òun àtọ̀gájọ wà papọ̀ wọn máa mánéjẹ àwọn nǹkan kan yìí tí à ń ṣe yìí náà òun pẹ̀lú nǹkan tó ń affect àwọn iṣẹ́ tí a bá ń yà nǹkan tí mò ń sọ ní pàtàkì ni wípé àwọn kan wà tó jẹ́ pé wọ́n ní ẹ̀bùn eré yìí ó wà nínú ẹ̀jẹ̀ wọn yàtọ̀ sí wípé wọ́n kọ yàtọ̀ sí wípé wọ́n tún ríyàn tọ́ wọn ó wà nínú ẹ̀jẹ̀ wọn ṣùgbọ́n wọn ò rí àǹfààní àti fi talent tí Ọlọ́run fún wọn wọn ní àǹfààní àti fi hàn wọn ní àǹfààní rárá mo fẹ́ fi ìrírí kan mo fẹ́ fi ṣàpèjúwe mo lọ sí orí sẹ́ẹ̀tì kan orí sẹ́ẹ̀tì yẹn ní location yẹn iṣẹ́ ńlá ni iṣẹ́ sinimá tó jẹ́ wípé ó tóbi gan ni tó rinlẹ̀ dáadáa ni àní nínú iṣẹ́ yẹn àwọn obìnrin nìkan ni wọ́n wà ń bẹ̀ obìnrin lajagun obìnrin lọ́ba obìnrin nìjòyè obìnrin nìkan kìkì obìnrin ni. wọ́n dọ̀rọ̀ mọ́ kí ni àkórí eré náà. àkórí eré yẹn ó jẹ́ assignment tí mo máa gbé fún ìwọ àwa lọ wádìí wípé sinimá yìí tí mò ń sọ yìí kò pé méjì kò pé méjì sinimá google mo tiẹ̀ kúkú láti google ó mọ bó ṣe máa ń fún àwọn èèyàn ní èsì. ọ̀rọ̀ bá rújú àti ilẹ̀ léèrè. ifá òyìnbó gangan nìyẹn kan hmm. ra tẹ síbẹ̀ wípé sinimá wo o tó jẹ́ wípé obìnrin nìkan ló wà ń bẹ̀ àti wípé ta ló ṣe o mo dẹ̀ mọ ọ̀gá mi kan tó jẹ́ wípé àwọn gangan ni wọ́n gbé amóhùnmáwòrán dání tí wọ́n yà á kí n má fọ̀rọ̀ ogun àwọn gangan ni ìgbà tí mò ń sọ yìí ọdún tó ti ṣe díẹ̀ ni sinimá tí mò ń sọ̀rọ̀ nípa èyí sinimá tó tóbi gan ni nínú gbogbo industry gbogbo ènìyàn ló mọ̀ orin ilẹ̀ dáadáa nínú ìrírí tí mò ń sọ yìí ìgbà tí mo lọ sí iṣẹ́ ọ̀hún bàbá mi ò mọ̀ wípé mo máa ń ṣeré orí ìtàgé bó tẹ̀ jẹ́ pé ìyá mi mọ àwọn èèyàn kọ̀ọ̀kan mọ̀ wọ́n ti ń mọ̀ mí díẹ̀díẹ̀ nínú ká máa ṣe one scene two scene ṣùgbọ́n bàtí wọ́n mọ̀ wípé mo ṣeré orí ìtàgé àbá mi sọ wípé kí n wá bàbá mi síwájú bàtà ní kí wọ́n bàbá mi síwájú iwájú ò ṣe é lọ ẹ̀yìn ò ṣe é padà sí àwa tí tẹ̀jẹ̀ wípé wọ́n bí wa mọ́ passion pé ká máa fi orí orí ìtàgé àwa wò pé jẹ́ ká tẹ̀síwájú ìgbà tá a tẹ̀síwájú kí má fọ̀rọ̀ gùn nínú sinimá yìí gbogbo irun tí àwọn celebrity ṣe nírun àdìmọ́lẹ̀ tó jẹ́ irun ìbílẹ̀ tí àwọn celebrity tó wà nínú iṣẹ́ yìí ṣe èmi ni mo ṣe nínú iṣẹ́ yìí náà ni fóònù mi ti sọnù mi ìrí lé pè ara ilé ò lè pè mí èrò ọ̀nà ò lè pè mí mi gan ò lè para ilé ìgbà tí fóònù ta ẹni tí mo bá ń ṣiṣẹ́ kò tiẹ̀ ìgbà tí gbogbo àwọn èèyàn tiẹ̀ ń béèrè wípé à àbáwo ni òṣèdè rí fóònù ẹni jọkè tó tiẹ̀ ń ṣe àjò kó tẹ̀ ń ṣe káràmásìkì kó tẹ̀ wípé àwọn ọmọ yóò ṣiṣẹ́ ẹni tó ní iṣẹ́ yóò tiẹ̀ ṣe bíi wípé òun ò tẹ̀ mọ̀kan tó ṣẹlẹ̀ ìyẹn ò dùn mí o kò ju ọ̀sẹ̀ kan a bá tó pàdé ní location mi mo bá kí wọn gẹ́gẹ́ bí àgbà àtẹniwájú nínú iṣẹ́ yìí o mo bá kí wọn ohun tó dùn mí ni wípé ibi tí ẹni yìí ń sùn nígbà iṣẹ́ ni mò ń sùn àjọ ń sùn àjọ ń jí gbogbo irun tó ń bẹ lórí wọn pátá mi ni mo ṣe mo ṣe kí dẹ̀ ṣe wípé mo gba kọ́bọ̀ kódà kọ́bọ̀ tí wọ́n ń lò láyé àtijọ́ kì í ṣe tìsinyìí gan kọ́bọ̀ ayé àtijọ́ mi ò gbà ń bẹ̀ mo wá kí ẹni yìí wá ṣe bí wípé òun ò tiẹ̀ mọ̀ mí rí hmm. ìyẹn ìkíní èkejì ṣé kán sọ pé ká fẹ́ wọnú location bus kán sọ fún wa pé bọ́ ta ni ẹ́ àbí ká lọ sí location kan sọ ó tẹ ẹ̀kọ́ tètè èmi tẹ wá so discouraged nígbà kan nítorí mo máa ń wòye pé mo tilẹ̀ pa jù because táwọn èèyàn ṣe máa ń máa wò pé ah ìwọ yìí ò ti gbẹ jù àìwọ yìí ò ti ṣe kinní kan jù ó ti dúdú jù ìgbà yẹn ọ̀pọ̀ ọ̀dọ́ ló ti bóra pàápàá jùlọ obìnrin nítorí wọ́n fẹ́ ṣeré orí ìtàgé ṣùgbọ́n nǹkan tí kò yé wọn ni wípé ìjọ́kọ̀ tí mò ń ro àròkàn sí Yorùbá ni ó máa ń mẹ́fún àsùn dá mo ń rò lọ́kàn mi ní mi mọ̀ pé èèyàn kan wà ní ẹgbẹ́ mi mo ń rò wípé àbí kí n lọ bóra ni pé tí mo bá tẹ̀ búra ọ̀tẹ̀ màmá rí mi àbí kí n dògùn ní kí n tiẹ̀ sanra mo ń rò nínú ọkàn ẹni tó jókòó sẹ́gbẹ́ mi wá sọ fún mi wípé àmà wò ó lè jẹ́ pé ìgbà tó bá bóra yẹn gangan ni mo máa ń sọ pé èèyàn kan dẹ̀ jẹ èèyàn báyìí o ẹ jẹ́ ká lò fún wọn wá rí wípé o ti bóra ṣé wá rí pé nǹkan tó wá ń lé ò wá nílé ìbámọ́ tó túmọ̀ sí pé èèyàn sáré ayé lásán ayé bá wá dúró àwa nílè rí nǹkan ayé òun náà fi ṣe àwa fayé lẹ̀ aya wa wa wò wá báyìí àwa ta sáré lé àwa bá aya wa dúró fún wa àtún wá fayé ọ̀hún lẹ̀ àwa. àtún wá hmm, fayé ọ̀hún ìrírí là ń pè lágbà lórí ìkànnì yìí bẹ́ẹ̀ ni ṣé rí ìrírí kan nìyẹn èmi náà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ eré orí ìtàgé nígbà kan rí nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ nílé ìjọsìn àpọ́nlé pọ̀ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run nígbà tá a wá bọ́ sí àárín àwọn òṣèré gangan gangan hmm, hmm. ojú rí tó o ṣé òun tákẹ́gbẹ́ mi sọ yìí mò ń kin lẹ́yìn nítorí pé kí ni n tójú èmi náà rí what I have seen in the movie industry lẹ́nu ìgbà tèmi náà bẹ̀rẹ̀ ó lágbára púpọ̀ ṣé ti kí wọ́n pè ẹ́ fún ẹ̀yà eré kan pé róòlù yìí ìwọ ló dáa fún tán sì ti gbé ẹ yẹ̀wò pé ọmọkùnrin yìí ó máa dá ní ẹ̀yà abí tá a wà yìí bẹ́ẹ̀ ni kódà wọ́n sọ fún ọ gan pé ó lo ọjọ́ méjì ó lè lo ọ̀sẹ̀ kan kó sì má ṣe nǹkan kan kò tún wá dàbí ẹ̀ ní tó tún wá dàbí ẹ̀ náà ni pé àtúwárí wípé níbẹ̀ wọn kì í kétà fúnyàn bóyá omi ni o okú ni o oyè ni o wọn kì í kétà fúnyàn mo wá wò wípé ṣé ó lẹ́tọ̀ọ́ ṣó wà encouraging láti rí i pé mo ní ẹ̀bùn yìí tí ọlọ́run fún mi mo sì ti lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ nílé iṣẹ́ kan tí mo sì forúkọ bò láṣìírí lọ́jọ́ iwájú bí màá sọ fẹ̀yìn ara alé mo ti lọ kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀ tó ní iye oṣù tí mo lò níbẹ̀ kódà ìgbà tó yá mo tún lọ síbì kan mo tún lọ kọ náà níbi iléeṣẹ́ tó láàmìlaka tí gbogbo èèyàn sì mọ ẹni náà dáadáa bẹ́ẹ̀ ni nípa bẹ́ẹ̀ nígbà míì ní aṣọ tí wọ́n máa ń fún wa láti lò gangan bíi eh, upcoming actor you as an upcoming actor you knew that okay aṣọ yìí kò bá mi mu kò dẹ̀ ní portray mi right in this movie wọ́n á máa ní ṣé ìkan táwọn ti ń lò látijọ́ ẹ̀ ìwọ náà lọ manage ẹ kíni yóò ṣe manage kì í ṣe tọ̀dọ̀ mi. àbí kí kọ́sítúmíà tiẹ̀ mo tilẹ̀ ní kọ́sítúmíà kan hmm. mo láìkì ìyá yẹn aṣọ ipò tí ẹjọ upcoming aṣọ wọn tó bá ti fi lè sọ pé kọ́ọ̀tì báyìí nínú kó rin wòwò àbí kó o bọ́ṣọ wọn nírọ̀rùn bí bẹ́ẹ̀ kọ́ wọ́n máa já mọ́ ẹ lọ́rùn. bẹ́ẹ̀ ni ó nígbà kan náà bí nǹkan tí mò ń sọ lọ mo wá sọ fún ọ̀gá mi yẹn mo ní ọ̀gá n fẹ́ kí n ṣe yìí hmm, aṣọ yìí ò bá mu nǹkan tó ní kí n portray ńgbà yẹn ni ológun aṣọ ológun náà ńgbà tí sinimá àgbéléwò náà jáde àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí pé à ó ṣe dáadáa àmọ́ kí ló dé tó fi jẹ́ pé àwọ̀tẹ́lẹ̀ ó wá ń ṣò níbi <laughs> ẹ wò ó ẹ má jẹ́ àfọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ṣe rí n tí mò ń ṣà láti sọ ni wípé ẹ jọ ẹ̀yin alákòóso ẹ̀yin tí ẹ wà nídìí ọ̀rọ̀ <laughs> ẹ jọ nítorí Ọlọ́run ẹ má fi ojú pa ẹnìkankan rẹ torí kò sí ẹni tí ò lè débi àgbà tẹ bá wò ó bọ̀ àgbà ti kan ẹ̀yin lénìí àwọn kan náà làgbà máa kàn lọ́la ẹ fa ọmọdé sókè torí àwọn àgbà bọ̀ nílẹ̀ Yorùbá wọ́n ní ọwọ́ ọmọdé ò tó pẹpẹ bẹ́ẹ̀ ni àgbàlagbà náà ò wọ kèrègbè hmm. Hmm, bẹ́ẹ̀ ni èmi nílò yín ẹ̀yin náà nílò mi torí pé kí ni kò sí ọ̀gá kan lọ títí ẹ má bínú o kì í ṣe wípé mò ń confront yín àmọ́ mo fẹ́ ká ṣàtúnṣe ní ẹ̀yà abẹ̀yẹn àwa tá a bá ń fún wa láṣọ ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ kí ìdàgbàsókè kó lè bá movie industry wa ní orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́ ká ṣe ohun tó yẹ bẹ́ẹ̀ ni akẹgbẹ́ mi. o tó tiẹ̀ ló tiẹ̀ sọ ẹ̀rọ tó o lò wípé ọ̀gá kan ò lọ títí tó túmọ̀ sí wípé ìgbà ò lọ bí òréré. bẹ́ẹ̀ ni ọjọ́ òsì kì í gùn lọ bí ọ̀pá ìbọn. bẹ́ẹ̀ ni ó tiẹ̀ ní àgbà òṣèré kan àwọn náà ti dèèyàn ńlá nísìn tó sọ ọ̀rọ̀ kan ó ní èèyàn ẹyọ kan lòun bẹ̀rù ọ̀rọ̀ yẹn mo dẹ̀ dì í mú ó ní èèyàn ẹyọ kan lòun bẹ̀rù nílé ayé yìí ó lóun ò bẹ̀rù ẹni tó wà níwájú òun ó nítorí ẹni tó wà níwájú òun ti rí ibi tó máa dé ó ní òun ò bẹ̀rù ẹni táwọn jọ wà ní ìpele kan náà nítorí pé ó ṣeé ṣe kó jẹ́ wípé ibì kan náà ni wọ́n jọ ń lọ hmm. ó ní ṣùgbọ́n ẹni tó ń bẹ̀rẹ̀ lẹ́ni tó ń bọ̀ lẹ́yìn òun nítorí pé ẹni tó ń bọ̀ lẹ́yìn wa kò sí ẹ̀dá alàyè kan tó mọ ibi tí ó ń lọ a lè mọ ibi tó ti ń bọ̀ o a lè mọ ibi tó ń lọ tó túmọ̀ sí wípé ìwọ tó wà níwájú ẹni iwájú ó lè dẹni ẹ̀yìn bó tiẹ̀ ṣe rí ní ayé nìyẹn nítorí ẹ máa rí àwọn èèyàn kan tó jẹ́ wípé wọ́n já ṣámúṣámú olùbáṣe wà nínú ìsàlẹ̀ ṣe oríṣiríṣi nǹkan ṣùgbọ́n tó bá yá àsìkò kan máa wà tó jẹ́ pé àní lè ṣe mọ́ àsìkò kan máa tó jẹ́ pé agbára ọ̀tẹ̀ wà ní sí pátápátá tó jẹ́ pé àwọn tó wà lẹ́yìn wa àwọn ni wọ́n máa bá ṣe tó túmọ̀ sí wípé ipò kípò tí ẹ̀dá bá lè wà nílé ayé ká ṣe kí ni ká lò dáadáa nítorí wípé ẹni tí a tẹ̀ mọ́lẹ̀ lánàá a lè bá rí i kó jẹ́ wípé òun ló máa nílò láti fà wá sókè bẹ́tà bá ti wá tẹ́rì tó máa lè dìde ẹni tí ò dìde kò ní lè gbé wa sókè. bẹ́ẹ̀ni ẹni tí ò dìde ò ní lè gbé wa sókè ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́ ká ṣe ohun tó yẹ bẹ́ẹ̀ni ní agbo òṣèré ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́ ká ṣe ohun tó yẹ torí wípé kí ni hmm, ibi àgbà bá dúró sí báyìí lọmọdé ń bọ̀ wá gba bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká change the face of the movie èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo fi ń dá yín lójú wípé hmm, ohun tí mo ní lálàá fún industry wa ní nàìjíríà àti àgbà àtọmọdé àti àtìlẹ́yìn àwọn ọ̀gá wa kan tí wọ́n ti rí ohun tí mo fẹ́ ṣe tí wọ́n sì ń wò pé àwọn nígbàgbọ́ nínú ọmọdé yìí pé ọmọ rẹ ló padà jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo wa náà láàyò ọmọ rẹ ẹ̀yin tẹ́ ẹ wà lókè ẹ tún òkè ṣe torí pé kí ni ọmọdé ń bọ̀ wá dàgbà bẹ́ẹ̀ ni ẹ ṣe gan tẹ́ ń tẹ́tí sí wa ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn bá a bá padà dé a ó tún máa jọ jàǹfààní ètò yìí síwájú a kí yín lẹ́tò ètò la kí yín ẹ ṣe. ẹ káàbọ̀ padà sórí ètò a kí yín mo rí wípé orin tí a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yẹn gbogbo wa la gbádùn ẹ̀ èmi gan gbọ́dọ̀ mo kàn kójó mọ́lẹ̀ kójó mọ́lẹ̀ ẹ má bínú mo lè má mọ̀ ọjọ́ púpọ̀. mo mọ̀ ọjọ́ jù lọ. ẹ rí mi mo jójú ẹ wo ayé èèyàn mi a ní àtẹ̀jíṣẹ́ lóríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ ni wọ́n ti ń tẹ̀ sí wa pàápàá jùlọ ẹni àkọ́kọ́ tèmi tiẹ̀ kọ́kọ́ kà ni ẹni tó sọ wípé òun kí ọ̀rẹ́ òun rómi kéka lè jáyé wípé happy wedding preparation nítorí pé ìgbéyàwó ẹ̀ ń bọ̀ ní ọ̀sẹ̀ tí a mú yìí òpin ọ̀sẹ̀ yìí ni ìgbéyàwó ó ní pé òun ti wípé ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni wípé èrè ìgbéyàwó wípé ọlọ́run á ṣe fún un ìkíni yìí wá látọ̀dọ̀ tọ̀míwá àbíọ́dún ní ọgbà kókà òun ló ní pé kí n kí yín. ẹ bẹ́ẹ̀ ni ṣé wọ́n fi àdírẹ́sì síbẹ̀ torí mi máa ń láìkì ó wà ńbẹ̀ bẹ́ẹ̀ ni alájì wa <laughs> alájì wa azeez wọ́n náà fẹ́ kí gbogbo àwọn tí ó wá tí ọdún iléyà táwọn ṣe kọjá pé ọlọ́run kò ní fi ṣe àṣemọ bẹ́ẹ̀ ni alájà mufuliab tí ìbá ṣe alájà mufuliab wọ́n ní ní ọjọ́ iléyà ni àwọn ṣe ìṣílẹ̀ tàwọn wọ́n ní àwọn sì kí gbogbo ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó wá wípé irú rẹ báyìí la máa máa bára wa ṣe. èmi gan ṣàmì sí irú àdúrà yẹn nítorí wípé nǹkan rẹ la máa máa bára wa ṣe a máa máa ṣe oore báyìí báyìí àní ṣoore báyìí báyìí báyìí àní rohun báyìí báyìí. bẹ́ẹ̀ ni ẹ̀yin ará alẹ́ ẹ jẹ́ ká lọ jó ẹ jẹ́ lọ fẹsẹ̀ rájó bí a ṣe máa fi orin sórí afẹ́fẹ́ fún èmi àti yín fún ìgbádùn wa láti jọ fẹsẹ̀ rájó <laughs> ẹ jẹ́ ká lọ gbórin náà. ẹ káàbọ̀ padà sórí ètò mo mọ̀ wípé ẹ gbádùn orin tá a ti ṣẹ̀ṣẹ̀ ṣetán yìí èmi gan jó ẹ gbà ó a máa máa ṣe kọ́ competition ìjó báyìí ẹ wo àtẹ̀jíṣẹ́ oríṣiríṣi ló ti ń wọlé ah mrs balógun mrs balógun sọ wípé kí n bá wọn àwọn ọmọ wọn méjèèjì pé wọ́n fi ọkọ̀ bọ̀gìnì ta àwọn lọ́rẹ̀ wọ́n fọkọ̀ ta wọ́n lọ́rọ̀ ọjọ́ ìbí ah wọ́n dárúkọ ọkọ̀ náà o kò tẹ̀ then okay <laughs> wọ́n ní venza ah, venza kẹ́mi náà ti ẹ̀kọ́ rí yàn kókò wípé hmm, adébísọ̀ ọmọ ìjẹ̀bú ó yá mo jù fún ẹ. èmi ọlátúndé ọmọ ìbàdàn náà benz olóòlè ṣe tiẹ̀ kémi ṣe tèmi náà. ẹ bẹ́ẹ̀ ni ẹ wo <laughs> arákùnrin Ọlátúndé ló ní kí n sọ fún yín wípé hmm, àwọn dúpẹ́ lọ́wọ́ Elédùà tó fi ọmọ tuntun táwọn lọ́rẹ tí orúkọ ọmọ náà dẹ̀ ń jẹ́ Gold ọmọbìnrin ni wọ́n láwọn dúpẹ́ lọ́wọ́ Elédùà tó mú ìyàwó àwọn lọ sí ipò ìlóyún láyọ̀ tó sì sọ ọ́ láyọ̀ bẹ́ẹ̀ ni tá a gbóhùn ìyá tá a gbóhùn ọmọ bẹ́ẹ̀ kẹ̀rẹ́ ìdílé márùnún ọlá hmm, márùnún ọlá wọ́n ní àwọn dúpẹ́ nínú olúwa wípé ìyàwó àwọn lọ sùn nínú olúwa pé inú tó múnú àwọn dùn pé àwọn ò ṣọ̀fọ̀ pé ìyàwó àwọn fi gbogbo ayé ẹ̀sìn elédùmarè tó fi jáde láyé àtẹ̀jíṣẹ́ ìwọlé láti ìlú Ṣakí bẹ́ẹ̀ ni ní Ṣàngó bẹ́ẹ̀ ni. tó túmọ̀ sí wípé ìyá ṣiṣẹ́ rélẹ̀ wọ́n ti lọ sinmi nìyẹn ẹ wò ó ẹ jẹ́ kí a tún lọ gbọ́ orin nítorí wípé Abímbọ́lá sọ wípé òun fẹ́ gbọ́ orin orin ọ̀hún tẹ̀ ní ìyàwó mi ẹ olólùfẹ́ mi ọ̀rẹ́ mi alábàárọ̀ mi I go love you forever ẹ wo èmi kọ́ ni mo ní orin ẹ bá mi fi síbẹ̀ kẹjẹ́ ká lọ ẹ káàbọ̀ mo ń ṣe bí pé ẹ gbádùn orin tá a tẹ̀ sórí afẹ́fẹ́ fún ìgbádùn èmi àti yín bẹ́ẹ̀ ni àtẹ̀jíṣẹ́ ń wọlé lọ́tún lọ́tún ní rọ̀bàdàn bẹ́ẹ̀ ni láti ìlú Kwara Alhaji Lasisi ni wọ́n sọ wípé àwọn ń gbádùn ètò wa lórí Orísun lórí ìkànnì tá a wà yìí wọ́n láwọn kí wa bẹ́ẹ̀ ni wọ́n láwọn sì fẹ́ kí Alhaja tí wọ́n ṣe ọjọ́ ìbí láìpẹ́ wọ́n ní ìgbà ọdún ọdún kan ni ò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kẹ̀rẹ́ làwọn ẹlòmíràn tẹ àtẹ̀jíṣẹ́ láti Èkìtì wọ́n sọ wípé ẹnjìníà Fáyọdé wọ́n sọ wípé àwọn fẹ́ kí ọmọ àwọn tó graduate nílùú òyìnbó láìpẹ́ wọ́n ní hmm, you make me proud that is the English big letter náà fi kọ́ bẹ́ẹ̀ ni capital letter ni wọ́n fi kọ́ wọ́n ní you make me proud and I'm happy to be your father bẹ́ẹ̀ ni bákan náà ni hmm, àtẹ̀jíṣẹ́ mi wọlé láti ìlú Ọ̀ṣun bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ èèyàn ló ti tẹ àtẹ̀jíṣẹ́ tí wọ́n sì ń kí gómìnà wa tuntun tó gbégbá orókè ní ẹ̀yà PDP bẹ́ẹ̀ ni Adeleke family ni wọ́n ti sọ wípé àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè wípé dádì àwọn pé wọ́n emerge as the winner governorship eh, winner of that state. bẹ́ẹ̀ ni èèyàn kan sì sọ wípé kí a play orin Davido kan láti fi kí honourable àmọ́ one request before we go bẹ́ẹ̀ ni honourable ẹjọ́ sà tẹ́ bá ti fẹ́ ṣe àkójọ ẹ pé àwọn tíìmù wa káwa náà wá kì í sí. bẹ́ẹ̀ ni káwa tilé tilé. bẹ́ẹ̀ ni. <laughs> ẹ jẹ́ ká lọ gbọ́ orin Davido náà bẹ́ẹ̀ ni tá a bá dé a ó tún máa yànnàná ètò. gégégégégé <laughs> ee eh, pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wo má fi tètè dá mi dúró ẹ wo nǹkan Mrs Johnson wọ́n ní wípé kí n dúpẹ́ lọ́wọ́ àwọn ẹbí wọn tí wọ́n bá wọn ṣe ìṣílé ní ìlú Ìjẹ̀bú àwọn ọmọ Ìjẹ̀bú igbó wa sọ wípé inú àwọn dùn gidigidi pé láti ọdún tó ti pẹ́ tí àti lọ́ba tí wọ́n ti wá ní ọba báyìí àwọn ni wípé inú àwọn dùn wípé àwọn lè ṣojúde ọba ní ilẹ̀ títẹ wọn gángan kì í ṣe wípé wọ́n ń gbéra lọ sí ìjẹ́bòde lọ ṣe ojúde ọba ẹ wò láti ìlú ṣàgámù ni àníkẹ́ àníkẹ́ àníkẹ́ ẹ̀hẹ́n àníkẹ́ wọ́n ní wípé kí báwọn máa kí olólùfẹ́ àwọn wípé ó kú ọjọ́ ìbí òní ẹ má ṣe yọnu ẹ má ṣe yọnu ó ní nǹkan tí wọ́n tẹ̀ wẹ́ fún mi mo kàn ní kí n rán yín létí ni wípé tí ẹ bá ti ń gé àkàrà òyìnbó yín kẹ̀kẹ́ ránṣẹ́ sẹ́mi náà àníkẹ́ ní wípé orin ìfẹ́ kankan tó bá ti jẹ́ wípé Adékúnlé Gold ló kọ ó ní kí n bá òun ṣá sórí afẹ́fẹ́ ẹ máa yín náà mo ṣe ń ṣàyíkẹ́ máa ṣe kí ni kẹ́ máa sáré kẹ́ máa tẹ̀lé mi kálọ̀ ó yá mẹ́ẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò mo rò pé ẹ gbádùn orin adékúnlé gold yẹn. ṣé wọn ò kì í gbádùn orin adékúnlé gold yẹn. èmi ń gbádùn ẹ èmi tí ẹ fẹ́ sọ nǹkan kan pé adékúnlé gold bí mo ṣe ń fojú inú wo ojú ẹ̀mí bí mo ṣe fi ń wò ó dà pé r kelly nàìjíríà ni bọ̀ ìwà ṣe tiẹ̀ débi èrè wàá gba grammy lágbára ọ̀nà. àṣẹ ò tó má ti wá gba grammy yẹn àwọn tí a nífẹ̀ẹ́ rẹ̀ tá máa ń kó ẹ jẹ àtiwọ àtìyàwó ẹ àṣekínni a ń bí o ẹ má gbàgbé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni Adékúnlé Gold láti jẹ̀gbádùn ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àtẹ̀jíṣẹ́ rábàndẹ̀ wọ́n ń wọlé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni adẹ̀ ń sọ fún yín ní abala lórí ìkànnì tá a wà yẹ́ ìpolówó ọjà yín wá sórí ilé-iṣẹ́ wa kábà yín polówó ọjà yín kọjá yín tà wàràwàrà ẹ má gbàgbé Orísun ni bẹ́ẹ̀ ni ó ayé wa ò ní gbẹ Orísun ayé wa ò ní gbẹ ẹ ìpolówó ọjà yín wá nílẹ̀ yìí lókè òkun àbí ìlú kéréje tó súnmọ́ orílẹ̀-èdè wa ní bíbá ẹ jẹ́ yín polówó Ládípọ̀ ló sọ wípé my birthday is coming bẹ́ẹ̀ ni mm-hmm. ó wà ń bẹ̀ I can actually be your MC tó o bá ti ilẹ̀ yọkan owó mi ò dẹ̀ pọ̀ rárá. ṣé wàá fi mí kọ́wọ́. Mm, tó bá ti ṣọmọlúàbí. ọmọlúàbí ni mí ẹ wo ẹ̀yin ará ilé àtẹ̀jíṣẹ́ ṣì ń wọlé ṣe bí Samson ló ní wípé òun dúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé Ọlọ́run fún òun ní ọmọbìnrin làǹtìlanti ọmọbìnrin tó rẹwà ní ọjọ́ àlàmísì tó kọjá ó ní wípé gbogbo ènìyàn lòun pẹ́ òkè ẹ ṣe kí ni kẹ wá jẹ wẹ̀jẹ wẹ̀mú ọ̀gbẹ́ni Adábíàká náà ní wípé ọjọ́ ìbí àwọn ń bọ̀ nínú oṣù tí a wà yìí pé ó ti ń súnmọ́ pé oṣù fẹ́ parí ẹ̀mẹ́dẹ̀kí ń sọ ọjọ́ náà fún yín nítorí pé gbogbo yín máa fẹ́ jẹun ẹ wo wo àbí àwọn àwọn náà tún tẹjọ́. bẹ́ẹ̀ ni àtẹ̀jíṣẹ́ wọlé lọ́lọ́kan òjọ̀kan bẹ́ẹ̀ ni oṣù tó ń bọ̀ ní ire olúwa ọmọ ládìtì ọlátúndé ló ní kí n sọ fún yín pé awẹ́jẹwẹ̀ mú máa wà ní orí nípa ọjọ́ ìbí òun pé ọlọ́run dáhùn sáyé ó dáhùn sí ààyè tó dáa bẹ́ẹ̀ ni David náà ọlátúndé ọmọ ìyá ni wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ní òun náà máa ṣe ọdún kan sí ọjọ́ orí ẹ̀ wọ́n láwọn máa fà á gan tó máa lọ fà á gẹ́gẹ́ bí àṣà àwọn ọmọ òde òní á lọ fà á bẹ́ẹ̀ ni ṣé kìí ṣe katapọ́ọ̀tì ṣá fi kún fáyà fún ẹ dárí jìnnà ẹ̀yẹ lẹ́sìn sílá bẹ́ẹ̀ ni wọ́n láwọn dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó ṣọ́ àwọn láti ọdún tó kọjá sí ọdún yìí láti rí pé àwọn wà láyé láti rí ọjọ́ ìbí àwọn wọ́n ní ògo ni f'Elédùmarè kò tiẹ̀ rọrùn pé èèyàn wà láyé èèyàn wà láàyè ohun ńlá ni oore ńlá ni ìbùkún ńlá ni adúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé èmi wà láyé èmi wà láyé wọ́n kọ́. èmi náà wà láyé tó dára ẹ wò ẹ jẹ́ ká sáré lọ sí yàrá òkè náà a máa tún padà wá. ẹ káàbọ̀ padà sórí ètò ẹ kúrú bẹ́ẹ̀ ṣe ń dúró tì wá lórí ètò yìí bẹ́ẹ̀ ni ojú tẹ́ fi ń wò wá ò fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ò di owó tẹ́ fi ń subscribe sórí cable láti máa wò wá láti jọ máa jẹ̀gbádùn ètò mo fi dá yín lójú wípé ọlọ́run alágbára yóò tún máa bùkún sí àpò yín. àṣẹ ọwọ́ wọn wà ní kànsálẹ̀. bẹ́ẹ̀ ni àmì àṣẹ Èdùmàrè ọwọ́ èmi àti yín ò ní kànsálẹ̀ àpò adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ Elédùmarè tó mú wa wá sí abala yìí bẹ́ẹ̀ ni wípé ká jọ jẹ̀gbádùn ètò léni bẹ́ẹ̀ kan náà ni mo fi ń dá yín lójú wípé hmm, fún ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ ètò yìí wa ẹ jẹ́ ká ọjà yín ó bu gbá yín jẹ bẹ́ẹ̀ ni lórí ẹ̀rọ ayélujára wa bẹ́ẹ̀ bá rí wa pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa bóyá à ń dá wọn kan lóhùn ní ọ̀hún àbí níbí báyìí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí wa lórí ẹ̀rọ ayélujára àti TV bẹ́ẹ̀ ni tó bá sì jẹ́ mi ọmọ yín náà olólùfẹ́ yín lẹ fẹ́ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Àràbà Ọlátúndé 1979 bẹ́ẹ̀ ni ẹ tàtẹ̀jíṣẹ́ yín sí mi ẹ jẹ́ kémi àti yín jọ sọ̀rọ̀ ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ ká jọ jẹ̀gbádùn ara wa lórí ètò yìí akíyín akíyín lẹ́tọ̀ akẹgbẹ́ mi. ẹ wo tí ẹ bá fẹ́ fẹ́ bẹ́ èmi náà sọ̀rọ̀ nítorí pé mo wà ń lé fún yín ó tẹ̀lé ní nǹkan kan tí ẹ fẹ́ sọ lórí àkórí tí a sọ̀rọ̀ nípa ẹ̀ yìí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí mi ní adébísí ọmọ ìjẹ̀bú ní instagram ní twitter ní tiktok adébísí ọmọ ìjẹ̀bú ní facebook kazeem ali èmi náà ni èmi náà ni ẹ wo ní àkótán ó ní nǹkan kan tí mo fẹ́ sọ lórí àkórí yìí ṣe ti rí ọpọlọ ní ẹ̀dùn lọ́kàn tábàdàn ní wípé pé tí a bá wo bó bí gbogbo nǹkan ṣe ń dùn wá tó yorùbá ní tábà ní ká wo dídùn ìfọ̀n a máa ọ̀rá dé egun tábàdàn ọ̀rá dé egun à egbò ní o ṣé màkúṣe la máa dákun egbò ṣé rí kò sí ẹni tí kò kí ń rí rírí kò sẹ́ni tí kò kí ń ní ìdojúkọ kò sẹ́ni kò sí iṣẹ́ kan tó rọrùn ní àkótán kò sí iṣẹ́ kan tó rọrùn ṣùgbọ́n àmọ̀ràn tí mo fẹ́ gbà yín ni wípé tí ẹ bá ní ìfojúsí tí ẹ bá ní ìfojúsí tẹ́ ẹ ní passion ẹ má ti torí nǹkan tó rọ̀gbà yín yín ká kẹ wá sọ wípé ẹ fẹ́ padà nítorí wípé ìbẹ̀rẹ̀ kò kí ń ṣoníṣẹ́ ẹni tó bá forí tì dópin gbọ̀ngàn la ó gbàlà ó dá mi lójú wípé tó bá ti pẹ́ tí ẹ ti ń sáré tó bá ti pẹ́ tí ẹ ti ń sáré kàkà tẹ́ bá mọ̀ wípé tí ẹ bá sáré ó lè rẹ̀ yín ẹ rìn tí ìrìn bá pọ̀ jù ẹ rá ti tèmi ni wípé ẹ ṣáà máa dúró kò sóhunkóhun kan tí ẹ̀dá bá ń lé tó bá ti fi Ọlọ́run síwájú tó dẹ̀ mọ̀ ọ́ ṣe ẹ̀yin náà tí ẹ dẹ̀ mọ̀ wípé ẹ ti wà ní ipò kan ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹ̀ ẹ́ jẹ́jẹ́ nítorí pé tó mọ̀ ọ̀la ọ̀rọ̀ yẹn máa ń jó mi lẹ́nu gidi ní pé tó mọ̀ ọ̀la nítorí ẹ̀dá tó mọ̀ ọ̀la kankan kò sí ẹ̀yin náà tí ẹ̀dẹ̀ ń bọ̀ lẹ́yìn ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká ṣe eré ẹ̀yin náà tẹ̀dẹ̀ mọ̀ wípé lóòótọ́ lóòótọ́ o ẹ ẹ̀ tí ì mọ̀ á tì ẹ wá jọ ènìyàn ẹgbẹ́ ẹ kẹ́kọ̀ọ́ ẹ má lọ máa jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ sí wa pé kí ló dé ẹlòmíì wọ́n lè sọ fún wípé ìyá ẹ̀ kú kó ṣe báyìí my mommy my mommy. ẹ ní mọ̀ bí yáṣọ ló fẹ́ sunkún àti ṣe rẹ̀. mọ́mí mọ́mí ìdílé yóò gbà mí. wọn ni mọ́mí ẹ kú ṣe sùúrù àpèjúwe là ń sọ ah, ẹ wo nǹkan tí mò ń sọ ni wípé tí o bá mọ̀ wípé o ò tí ì tójú òṣùwọ̀n gbìyànjú láti kẹ́kọ̀ọ́ àwọn ibi tó ti lè kẹ́kọ̀ọ́ tó bá dẹ̀ jẹ́ wípé òun wá ibi tó ti lè kẹ́kọ̀ọ́ tẹ àtẹ̀jíṣẹ́ fún mi màá fún ẹ ní àwọn tí mo mọ̀ wípé wọ́n máa kọ́ ẹ tó jẹ́ pé tí wọ̀gọ́ bá dé ta wà á lè gbéga sókè pé àà ó dá mi lójú mo mọ̀ nǹkan tí mò ń ṣe ṣe ti gbọ́ àbí. mo mọ̀ nǹkan tí mò ń ṣe bẹ́ẹ̀ ni iléeṣẹ́ kan ń bọ̀ láìpẹ́ lórí afẹ́fẹ́ tí wọ́n máa fi àǹfààní bá a ṣe lè jẹ́ ògbóǹtarìgì nínú sinimá àgbéléwò òṣìṣẹ́ eré orí ìtàgé à ń bọ̀ láìpẹ́ yìí a ó máa polówó iléeṣẹ́ náà ọ̀gá wa kan ni wọ́n bẹ́ẹ̀ ni wọ́n sì jẹ́yàn kan tí wọ́n nífẹ̀ẹ́ ọmọdé púpọ̀ ẹ bàbá ọmọdé la máa ń gbọ̀n bàbá èwe ni wọ́n ẹ má jẹ́ ń dárúkọ wọn lórí ètò lẹ́ni bá a bá pè wọ́n wá sílé agodo ní ọjọ́ iwájú láìpẹ́ wọ́n máa bá wa sọ̀rọ̀ bí a ṣe lè jàǹfààní ètò yẹn tí a sì ní di ẹni tí èèyàn kan máa fọwọ́ rọ́ sẹ́yìn tó jẹ́ pé ibikíbi tá a bá ti dúró wọ́n á mọ̀ pé ọmọ iléèwé kan ló dé yìí bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n wá jẹ́ kó yé èmi àti yín. tí rí mi wípé mò ń jó ni. ijó. àbó ṣe sọ wípé iléèwé kan ń bọ̀ yẹn inú mi ti ń dùn wípé èyí tó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ tó ní pé a kì í mọ̀ tán. bẹ́ẹ̀ a máa ń hmm. kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ ni bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n wá jẹ́ kó yé yín o àtẹ̀jíṣẹ́ mi ti wọlé a sì fẹ́ lọ gbọ́ orin báyìí mo rò pé bàtà yín ṣì wà lẹ́sẹ̀ yín láti jó bẹ́ẹ̀ ni àmọ́ ká a tó lọ jó mo wá fi ń dá yín lójú wípé hmm, èmi àti yín á tún máa jẹ̀gbádùn ètò yìí ọpẹ́ pàtàkì fún ọlọ́run ọba àjíkí àjíkẹ́ tó mú wa wá sórí ètò lénìí adúpẹ́ lọ́wọ́ àwọn amójú ẹ̀rọ wa lọ́lọ́kan òjọ̀kan àwọn ọ̀gá wa tí wọ́n sọ wípé àwa la yẹ fún ibi tá a wà yìí tí wọ́n yàn wá tán sì gbé iṣẹ́ náà lé wa lọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa pátápátá tí wọ́n ní ilé yìí mo fi ń dá yín lójú sáà pé ẹ wo ẹ ní ṣòwò ṣọ́ọ̀tì àṣẹ ìdùmarè ẹ sì ní fọmọ ṣòwò lágbára Ọlọ́run gbogbo àǹfààní tẹ fún wa láti rí i pé àwa náà jẹ́ ní ara ọ̀tà láwùjọ a ò ní dójú ti a sì ní dójú ti ra wa a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá nílé gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wa lórí gbogbo ẹ̀rọ ayélujára wa gbogbo ẹ̀yin tẹ̀ ń náwó lọ́lọ́kan òjọ̀kan láti máa wo ètò yìí mo fi ń dá yín lójú wípé ẹ ìṣòwò ní jèrè lágbára Elédùmarè ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò bẹ́ẹ̀ni àwa ń lọ báyìí à fún ikú à fún àrùn a yóò tún máa rí wa ní ìgbà mìíràn ẹ ṣé orúkọ mi ò yí padà orúkọ mi ni àràbà òwò mọ ojú ti roko èmi lọmọ olúdù ọmọ àtàgbàtọrẹ ọmọ òré kan kó wọn sọ̀rọ̀ ọmọ aláwọ̀ tòtò ọmọ adára bíi ẹwẹjẹ fine boy bẹ́ẹ̀ ni. wọn mi ò tí ì ráyè títẹ ẹ wo èmi ní adébísí ọmọ ìjẹ̀bú tó tẹ̀dó sí ìlú èkó ṣáájú nígbà tí mo bá máa padà wá oríkì mi yóò ti lé kan sí ẹ má gbàgbé o wípé a ní orin kan tí a fẹ́ fi dá yín ní ara yá a ní pé kí ẹ máa bá wa kálọ bí a ṣe ń parí ètò ètò akínyìn ni ẹ tún máa bá wa kálọ lọ ní ètò tó ń bọ̀ ó yá níbẹ̀.